ẹ wá wo ọdún àwọn èèyàn lónú sáré gbogbo àtàbáwá sí ọdún téèyàn lò láyé àti téèyàn lónú sáré papọ̀ ọ̀wá tó kankan nínú èyí tó kù nínú àsìkò téèyàn fẹ́ lò àsìkò téèyàn fẹ́ lò àsìkò gbére ni gbére ló kù ká má fi àsìkò tí ó tán ká má fi ba àsìkò tí ò ní tán jẹ o ayé tí ó tán ká má gbé lókè ọ̀run tí ò ní tán o ọmọ yá mi bí nǹkan ṣe ń lọ yìí dojoojúmọ́ ní nǹkan burú sí i wọ́n ní kó tètè múra wọ́n jẹ́ wọ́n gbẹ̀sìn lérí ẹ o wọ́n jẹ́ wọ́n gba imáni lọ́kàn rẹ o ní àwọn tó pẹ̀lú àwọn láàfà ní sọ fún gbogbo àwọn èèyàn pẹ̀lú láàfà wọ́n sọ fún àwọn èèyàn wípé àwọn bandits náà bá ti ń bọ̀ wá ìwọ fi nǹkan sára wípé ìsìláàmù ní kí ni máa lo ayẹta torí pé ìwọ òfẹ́ kú kékeré ẹ dáhùn nígbà fẹ́ sí ń sọ yìí kí ni wá ní kí ẹni tí ò kí wọ́n máa sọ àwọn òwò ni máa ń lo ayẹta jẹmọ́ àwọn kèfèrí kí làwọn máa ń lò allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim hasbuna allahu wa ni'mal wakil bismillahi alladhi la yadurru ma ismihi shay'un fil ardi wa wa huwa as 'alim حسبنا الله ونعم الوكيل خذ بكلمات الله تامات من شر ما خلق يا مسلم كنت عني طبعا وانا شيء كنت لا حول ولا قوه الا بالله قال ولمن اياك نعبد واياك نستعين اياك نعبد واياك نستعين اياك نعبد واياك نستعين tí àwọn èèyàn bá ń bọ̀ tí wọ́n fẹ́ wá bọ̀m̀bádìí yín àbí tán dún kòkò máa yín alladhina qala lahumu nnasu inna nnasa qad jama'u lakum fakhshawhum wọ́n dún kòkò Abu Sufyan àtàwọn àjọ ẹ̀ wọ́n dún kòkò mọ́ àwọn sáré fàkọ́lù àṣìbúnàláhù wa ní malwakil wọ́n bá ní àṣìbúnàláhù wa ní malwakil ní wọ́n ṣe wí tẹ́bà ní àṣẹ́bágún pankọ́labu bí ní ìmọ̀tí mínàláhù wa fọ́dù lẹ́mú yam sásòwòsò ọlọ́wọ́n bá ní aburú kan kọ̀dẹ̀ sí wọn gbà wọn wí tán ẹ̀wọ́n láwọn bá ní ti ń bọ̀ wá lóyún àṣìbúnàláhù wa ní malwakil lẹ́mọ̀ wí nílùú náà bódà fà kan fà sọ fún yín wíkẹ́ mọ́ wọn kan jẹ torí wọn náà wọn jẹ lórí social media kúlẹ̀ àwọn tó bẹ̀rọ̀ bí nas sọ pé yín máa wá sọ bẹ̀rọ̀ bí nas sọ pé yín máa wá sọ bẹ̀rọ̀ bí falak ìmọ̀ràn nígbà tí wọ́n bí yàrá mariam kí ló sọ. wa inni sammaytuha mariama wa inni u'idhuha biman bika wọ́n lọ́n bá mi fi sọ́ọ̀ rẹ sọ mo fi ọ́ sì sọ́ra fún. ti inú àná kọ́ra nǹkan kí ni ẹ. wa dhurriyyataha kọ́dà àwọn ọmọ rẹ̀ náà wọ́n lọ́n bá mi sọ wọn mina ṣèyítọ́nù lòdì níbi aburú ṣètọ́ àwọn ọlọ́run àwọn bá dídì sẹ́ ẹ bá wọn ṣe ṣàyàtìn ẹ bá wọn ṣètọ́ àwọn ṣàyàtìn lọ́run àwọn bá dídì sí náà bóòlù ó ṣe wá ń sọ pé nítorí káwọn bá dídì ẹ torí kí wọ́n fẹ́ àtàkì ẹ kó tó wá máa lọ lè fi oògùn oògùn ṣètọ́n sára ta ló ràn wọ́n bá ní ti ṣe èso ó tó wá gba nǹkan èso tó fi sára ọwọ́ ti tẹ̀ ọ́ náà ìnàlẹ̀ islam islam dàmọ́lẹ̀ ní fìdí láti yorùbá nígbà tí àwọn èèyàn kéwú tọrọ protection òye wọn àwọn èèyàn kéwú àwọn èèyàn ń ṣe wáàsí ní tawhid yóò wá ní ibi ànábì gbé dẹ́rẹ́ yẹn sára dẹ́rẹ́ yẹn ibà rí dẹ́rẹ́ yẹn náà ni aṣọ ogun tí wọ́n wọ̀ sí sàlẹ̀ ebi òun ni blood proof táwọn náà wọ̀ ẹ̀sìn ọ̀tá kò yẹn náà ní ò ní ṣe pẹ̀lú spiritual kò ní ṣe pẹ̀lú pẹ̀lú ẹbọ ó ní ṣe pẹ̀lú al-akhadhu bil-asbab wọ́n ní ká ka kùrùsí kátìlẹ̀kùn wa ànábì ń ka ìṣàdúrà kọ́lọ̀ ọmọdé pa ọ̀tá káwọn nígbà tí ń lọ Mádínà tí wọ́n lè kó Mákà ànábì sá sínú àpáta tí wọ́n náà bá sá sínú bread proof káàrẹ̀ kò burú àmọ́ pé ó fẹ́ máa gbé nǹkan sára ó fẹ́ máa wọ́n nǹkan jẹ ó jẹ́ mùsùlùmí òdodo ó fẹ́ máa ṣiṣẹ́ babaláwo ó fẹ́ máa lo ká ó fẹ́ máa ṣíngbẹ́rẹ́ ó fẹ́ máa gbé bàǹtẹ́ ìgbàdí pàró ó ń dè ẹni bá ṣèyàn nínú kẹ́ sọ fún àǹfààní kó lè túba ẹni kò lè tuba torí pé social media bíi tó burú dé ni pé bí ọ̀rọ̀ kan bá ti jáde báyìí ó ti ràn dé gbogbo ayé ẹ wá wòye àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n ti gbọ́n táàfà yìí ń sọ táwọn náà máa wá máa wọ́n nǹkan jẹ nítorí pé wọ́n fẹ́ kí ìbọn ran àwọn òkígbẹ́ ni wọ́n ń pè nílé yorùbá náà òkígbé aláwọn jẹ ní aládìmọ́ra wà aláfẹ́para wà wọ́n kéwú àmọ́ wọn ò ké ẹ̀sìn tàwídì òye wọn kí ni kùrìsì wa ń ṣe nígbà tó bá tó wọn nǹkan jẹ kí ni àsìkò náà láwọn adémọlẹ́wà kí ló ń ṣe nígbà tó bá tó ń lò ká kí ni Eh, sọ́tò ìbákọ́ra eh, ń ṣe nígbà tó o bá tún ló gbàdí fọlákì àti nọ́ọ̀sì iṣẹ́ kíní ń ṣe nígbà tó o bá tún sí gbẹ́rẹ́ ó gbọ́dọ̀ dá wa lójú wípé ìṣọ́ ọ̀dọ̀ ọlọ́run la máa ń ṣe kíní ni la máa wọn lọ. wa imma yanzaghannaka mina shaytani nazghun fasta'id biman fasta'id billah. ọlọ́run bá ní yàtọ̀ sí ìtọ́fẹ́ àtàkì èyí ti ń dá ròyìnròyìn sínú ọkàn gan alwaswas tó bá ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ pé ń ti ń fọkànbánújẹ́ fún ẹni àwùdù bí láàyè ọlọ́run bá ní ẹsẹ̀ ní wàsàn ìtumọ̀ àwùdù ni pé àlìtẹ́jì mọ̀ sápamọ́ àwùdù bí rọ́bì falak sọ́dọ̀ rọ́bì falak tọ́wọ́ dẹ̀ ti sá síbẹ̀ kankan oníṣẹ́ ọmọ. ìwọ wa ní ọmọ fẹ́ wọ́n nǹkan jẹ irú kéwò ni ẹ túbà lọ́dọ̀ ọlọ́run jọ́n lọ ẹ ti ń dàgbà náà ọlọ́run mọ̀nà kọ́sàlẹ́kùn mọ̀nà tiwa náà wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuh.